ẹ káàbọ̀ sórí ètò mi o orúkọ mi ni Boo tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ẹ̀ ní lórí ètò yìí kó o tẹ bọ́tìnì subscription kó o dẹ̀ subscribe sí orí channel i'm trying not to speak english kó o subscribe sórí channel yìí nínú fídíò yìí mo fẹ́ kọ́ yín tí mo ṣe máa ń ṣe ojú mi lóge ní gbogbo ìgbà èmi ò kí ń ṣe professional aṣojú lóge o ṣùgbọ́n mo máa mo lọ kọ́ díẹ̀ fúngbà díẹ̀ mo dẹ̀ mọ́ ṣe máa ṣe fún ara mi so tí wọ́n náà bá dàbí èmi tó jẹ́ pé àmọ́ lẹ́nà ni wà á kàn ṣe díẹ̀ díẹ̀ tó kò fẹ́ mọ bó ṣe máa sáré ṣe pápá àpàtì òun ní lára so ìwọ ni fídíò yìí wà fún so kí ni so ní Yorùbá báyìí bá a ṣe ń sọ lọ ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ tí o bá ì tí subscribe tó o bá ì tí ì tẹ òǹtẹ̀ wípé onífẹ̀ẹ́ mi lórí ètò yìí ó yá sáré lọ tẹ òǹtẹ̀ yẹn nìsín kó o sì tẹ agogo agogo kan wà lẹ́gbẹ̀ẹ́ òǹtẹ̀ yẹn kó o tẹ torí pé tí bá ti fi fídíò mi sórí ètò yìí kó lè jẹ́ pé òun ló máa kọ́kọ́ wà lára wọn ló máa kọ́kọ́ rí fídíò yẹn ṣó yẹ báwọn ó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ o. àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni màá mú ìyún ojú yìí wọ́n pè ní baby wipes face wipes òun rèé o màá wá fi sáré nu ojú mi báyìí nítorí gbogbo àwọn tó bá rí mi mò ń làágùn mò ń sweat so màá kọ́kọ́ nu gbogbo àwọn ìdọ̀tí ojú mi kúrò kí ìdọ̀tí kọ̀ọ̀kan kó má lọ máa kó wọ́n lọ máa jẹ́ kí ó máa lọ mì kí gbogbo ẹ̀ kó lè join papọ̀ ó wà àwọn primer yìí primer ni mo máa ń pè kí ni Yorùbá primer ilẹ̀ ojú Eh, bíi foundation bíi mo la máa kọ́kọ́ kéèyàn tó kọ́ foundation ilé mo la máa kọ́kọ́ fi síbẹ̀ ẹ̀hẹ́n bíi pé ilẹ̀ kó bá kọ́kọ́ tó kọ́lé wà kọ́kọ́ ra ilẹ̀ so ilẹ̀ lélẹ́yìí kó tó di ká máa kọ́ foundation sí lórí torí ilẹ̀ yẹn gbọ́dọ̀ ó gbọ́dọ̀ já gèrè gan-an ni so àwa mu wa lẹ̀ mójú ẹ̀ ọwọ́ lẹ̀ ni máa ń lò mo sọ pé mi ò kì í professional pe. mo kì í ṣe ọ̀gá àgbà máa fi lẹ̀ máa fi ra lẹ̀ lọ́wọ́ mi gbé mi débi re ìwẹ̀sẹ̀ mi gbé mi débi re ọwọ́ làwọn máa fi ń sanwó ìdáfẹ́ra lẹ̀ amú foundation eléyìí ṣe kókó wọ́n pè ní foundation ó ṣe kókó tó bá ti ralẹ̀ o gbọ́dọ̀ kọ foundation kí lè má bàa dà o so kí mi kọ̀ pé má bàa dà o kó ba lè dúró kó ba lè dá wàá wá mú foundation foundation tèmi ń lò yìí Milani ló ń pè ni wọ́n pe orúkọ wá ọ́fíìsì gbogbo ibi tó fẹ́ kó wà ọ́fíìsì ibi tó yẹ máa fẹ́ kọ́lé o gbọ́dọ̀ ṣe foundation gbogbo ọ́fíìsì gbogbo bẹ́ẹ̀ òun jẹ́ kí yẹ̀pẹ̀ pọ̀ ju omi lọ òun ní jẹ́ kí omi pọ̀ ju cement lọ ọ́fíìsì ṣóun rí mi tó bá ti bẹ̀rẹ̀ sí gbádùn fídíò yìí jọ̀ọ́ bá mi tẹ bọ́tìn yẹn má jẹ́ ká jà ọ́ bá mi tẹ bọ́tìn tó bọ́tìn subscribe subscription button jẹ́ kí n sọ níbi subscription button àti bell agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ tẹ kó bá mi tẹ méjèèjì òṣè òṣè òṣè pàdé ó wà mí lè wọ́n pè ní beauty blender ẹ jọ̀ọ́ kí ni beauty ní Yorùbá beauty is ẹ̀wà ọṣẹ wà blender ní ọlọ kọta máa fi ń lọ ata ilé ìwà òfin ata o ṣùgbọ́n ọṣẹ wà iṣẹ́ wa lọ sóhun la máa fi lọ àwọn foundation yìí papọ̀ ó mọ̀ pé tó bá fẹ́ lọ ata o gbọ́dọ̀ fi sínú blender kó blend yẹ dáadáa ó blend yẹ blend yẹ o má jẹ́ kí tomato pọ̀ ju ata lọ blend yẹ tó ju ẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan makeup yìí ó wà fún àwọn tó jẹ́ wípé bí èmi báyìí ni a kàn gbìyànjú so mo fẹ́ ṣe báyìí mo ṣe máa ń sáré ṣe kò ní pẹ́ pápápá ni so guys ah, mo lọ sọ pé so guys ẹ̀yin ará mi nílé lóko lọ́dẹ̀dẹ̀ lájò ẹ̀yin ará mi ẹ̀ ti ń rí bó ti ń jọra wọn ó wà wọn ó lẹ̀ ó gbìyànjú láti jẹ́ kí gbogbo ọ̀dà yẹn kó dé gbogbo ibi ọrùn ẹ gbogbo ibi ọrùn ẹ kọ́rùn ẹ má bàa yàtọ̀ sára ẹ kó má lọ jẹ́ pé orí lọ́lọ́tọ̀ ọ̀run lọ́lọ́tọ̀ wọn ò ní sọ pé àǹtí fẹ́yìn lọ́rùn yìí àtàtórí yìí àkànyà yín torí torí ehm, purpose the purpose ehm, nítorí ìdí ta ṣe ń ṣe makeup yìí ni pé kojú wa lè fine àbẹ̀kẹ́ni kọ̀ọ̀kan wa máa wò wá pé àǹtí yìí ṣé dédé sí ni ó wàá mú powder yìí wọ́n pè ní powder palette sọ fún yín pé yorùbá ni so a máa ṣe kí ni a máa translate ẹ̀ sí yorùbá powder powder is um, powder is moju. powder is um, mọ́jú nígbà tó ti mọ́jú lọ́nà so àwọn mọ́jú púpọ̀ yìí wọ́n tà lọ́jà ó tó báyìí tó bá ti rẹ ilé yìí ó máa ó máa ó máa ń last ju kéèyàn ra ẹyọ kan lọ and owó téèyàn máa rà nítorí máa fi ra owó méjì owó owó owó méjì yẹn kọ́ lè ra owó ẹyọ kan àtàbọ̀ ni wàá fi ra ẹyọ kan lé so ìkunjú mọ́jú yíyà pé mọ́jú mọ́jú yìí ni ló wá kàn wà á rí pé oríṣiríṣi eh, oríṣiríṣi kọ́lọ̀ oríṣiríṣi ọ̀dà ló wà ń bẹ oríṣiríṣi grade ọ̀dà ni so ó máa ó máa ó máa ó máa help ẹ láti lè máa lo bí a kò kò lè get kọ́lọ̀ tó bá ju ẹ̀ wọ́n máa jẹ́ kó kó lè rí nǹkan tó bá fẹ́ lò ń ó wà mọ́ báyìí máa sọ ó wà mọ́ cost effective ju ẹyọ kan yẹn lọ ọmọ that is not easy you think you can speak it you are put in the space to speak it so èmi ṣàmà èmi máa mú kọ́lọ̀ mẹ́ta yìí kọ́lọ̀ mẹ́ta yìí màá dẹ̀ fi ìgbà tẹ́yìn tí máa fi kọ́lọ̀ mẹ́ta yẹn tó ti ń ó máa bójú mi mo ti sọ pé make up pápá pàmí ẹ̀jẹ̀ pàṣẹ pápá kó wà ó ti rí àtẹ̀tíṣe kọ̀ọ̀kan gan ojú ti ń ojú ti ń fine ó rọra fi má fi pọ̀ sí torí òṣèlú àpàdé wá fi sí parí fi sí. so join you guys like there's a there's an intonation that you have to put when you're speaking Yoruba so that's why i'm trying to sound like that so kí gbogbo ẹ̀ kó ṣe kí ni kó join na wọ́n pè nǹkan ní kọ̀ǹtọ̀ kí ni ìní mo máa fi ń kàn tọ́ ojú mi wọ́n ní kó máa jẹ́ kí ojú mi kó gbé ojú rẹ̀ á jẹ́ kó ojú rẹ̀ ìwọ́n tójú ẹ̀ bá tó bá ní ẹ̀rẹ̀kẹ́ á jẹ́ kẹ́rẹ̀kẹ́ pàpọ̀ òní lẹ́rẹ̀kẹ́ mọ ojú ẹ̀ máa wá dàbí ojú eh, Kim Kardashian ojú ẹ̀ wá dàbí wá gbé ṣèpù ilé á jẹ́ kí ojú ẹ̀ kó slim fit dáadáa wàá mú eh, ọ̀dà tó funfun jù tó funfun ju ojú ẹ̀ tó funfun ju ojú ẹ̀ ló mọ̀ kéèmí pàṣẹ ọ̀dà tó funfun jù nínú ìwọ́n tó bá dúró wà mọ́ ọ̀dà funfun díẹ̀ ju ojú ẹ̀ ló wà sí. torí ẹ̀ mo ń gbìyànjú láti sọ fún yín ní ìtẹ̀ máa ṣe tí ò ní ran yín lówó ìwọ tó o bá ní eléyìí o lè lo white powder fi sí dáadáa o lówó ṣe máa ṣe kí ni o ṣe máa gbọ̀n kúrò o ti rí a ti bẹ̀rẹ̀ sí kun lé nìyẹn o tó bá kọ́lé tán o kù foundation o kùn àbò yẹn sọ́rí àti kùn o máa ṣe kí ni o máa fi cement o cement fi cement máa fi sí wàá fi síbí máa máa fi síbí báyìí jẹ́ ká fi sí bó ṣe sọ́kù ká fi sí ìwọ̀n kí n pọ́n ju tíṣà yẹn lọ àdúgbò wa la máa fi síbí tó bá ti fi síbí ó rí bí ó ti ń yẹ wàá fi síbẹ̀ wàá fi síbí báyìí náà fèsì rè tí ó yé bẹ́yẹn tó bá ti fi síbi ìbáyìí náà ó wàá fi síbi gègé ọrùn rẹ àti orí ẹ wàá lọ wá ọ̀dà tó dúdú jù wọn ní wàá fi síbi ìbáyìí wàá fi síbi ìbáyìí wàá fi síbi ìbáyìí ṣáà ṣe mọ́ tí mo ní kó máa ṣe òyìn kí n gbọ́dọ̀ tó ń kọ́yàn lọ bó ṣe kọ́ àwa náà níbi wàá tẹ̀lé ibi gègé cheekbone ẹ. wọ́n máa wò pé àǹtí ẹ máa wò pé àǹtí iṣẹ́ ìfọ̀n ojú mi kó lè yá ni tó bá ti lo àwọn powder tó bá ti sáré kun àwọn powder yìí tó ti fi gbogbo àwọn eléyìí sójú ètò kú ọ̀pọ̀ mọ́ àwọn pè ní kóyákóyá. sórí kìnnì sórí ó popular ó ó lókìkí ní gbogbo àgbáyé kò sóbìnrin tó mọ̀ even ọmọ kékeré ó ti ń dàgbà ọmọ orúkọ kìíní lọ́pẹ́ ní i pencil pencil ni ìkọ̀wé ìkọ̀wé tàwa obìnrin tá a máa fi ń kọ́ sójú so ó ní ìkọ̀wé ojú so ó máa ní láti ra kọ́lọ̀ brown kọ́lọ̀ aláwọ̀ aláwọ̀ kí ni cockroach ní yorùbá o aláwọ̀ ayan aláwọ̀ ayan ni brown tó máa rà ṣòtìlì má ra black o má dẹ̀ ra red má ra aláwọ̀ ẹ̀jẹ̀ ọ̀ aláwọ̀ má ra black má ra aláwọ̀ dúdú aláwọ̀ ààyàn ni kò rà ló ń pè ní brown má ti ra gbẹ̀n gbẹ̀n dáadáa kí ojú kí ẹnu ẹ̀ yọ ṣoṣo báyìí búrọ̀ṣì ìrànjú ò búrọ̀ṣì ìrànjú ẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ láti ó ti rí jẹ́ súnmọ́ ẹ dáadáa pé lérí ó bẹ̀rẹ̀ láti ẹ̀gbẹ́ tẹ̀lé o tẹ̀lé ibi tó bá lọ ní kó lọ o tẹ̀lé tẹ̀lé dáadáa tó ti rí mi ní ṣojú aṣojú ẹ̀ díẹ̀ báyìí kí irun ojú yẹn lè wá kó lè wá dùn wá o tó bá o brush rẹ̀ lọ́sẹ̀ lọ́ba ṣètìrí wàá mú fa ojú ẹ náà wàá ṣètìrí wàá fà fà dáadáa má jẹ́ kẹ́rù bá ìfà ṣùgbọ́n tẹ̀lé wàá jẹ́ kí òun yẹn kó wá kó pàdé ilé ẹ má bínú kí mi wò yín o èmi náà mo wò ó tí ò bá pàdé ẹ fi ọwọ́ ẹ̀ mọ́ kó pàdé ṣètìrí fà dáadáa má ti wà síwájú o ṣáàfà ẹ̀bẹ́yìn ẹ̀bẹ́yìn ló ṣe kókó ṣètìrí ó jọra wọn àbí kò jọra wọn tó bẹ́ẹ̀ ó jọra wọn àwọn amílẹ̀ náà wá ẹgbẹ́ ni kò ti máa bẹ̀rẹ̀ ọtún ti yẹ tó bá rí ẹgbẹ́ dáadáa wà rí ẹgbẹ́ ìwọ ló lórí ẹ̀ tó bá wọn ìkòyí sí lórí ìbísí wà á ti ṣojú ẹ̀ báyìí tó bá ti ṣe tó bá ṣe wáyé bá ṣojú ẹ̀ báyìí wà á rí pé níyàn á wálẹ̀ so sáré tẹ̀lé sáré tẹ̀lé tẹ̀lé o bá ti tẹ̀lé o tún mú búrọ̀ṣì ó fi yà wà á jẹ́ kí irun mọ̀ kó jẹ́ kí irun ẹ dúró tẹ́lẹ̀ wà á jẹ́ kí irun ẹ sùn eléyìí wà fún gbogbo àwa tí kí n fẹ́ fárun ojú wa náà bẹ́ẹ̀ àbí táà fa mo mọ́rún ojú mi fa ṣùgbọ́n ọ̀lẹ́ máa ń ṣe mí gbà mí kò ní bẹ̀rẹ̀ láti bìjọ́ nítorí ọ̀run mo máa ń rà tán <coughs> guys eh, kí ló ń pè kí ni wọn ó máa dàbí box á dàbí box pálí ìṣáná níwájú afọ́n box kò kí ń ṣe bẹ́ẹ̀ nítorí ọlọ́run ó gbọ́dọ̀ look natural ó gbọ́dọ̀ dàbí pé kéèyàn tó wọ ẹlẹ́ẹ̀mejì ọ̀ ẹ̀mẹ́ta láṣà mọ̀ pé ó fa irun ojú bẹ́ẹ̀ ni kò ṣe rí tí ó wà mú láti ẹ̀gbẹ́ wà tó tẹ̀lé wà tẹ̀lé wà jẹ́ pé lọ pàdé ọ̀rẹ́ ẹ̀ nísàlẹ̀ wà mú búrọ̀ṣì ẹ̀ wà fi jọ gbogbo ẹ̀ mú ilé yìí àwa sọ wájú díẹ̀ wàá kọ̀ rọra ṣe má jẹ́ kó má jẹ́ kó ṣe kí ní ju wọn má fi fa irun yẹn sókè má tẹ̀wọ́ mọ́ má tẹ̀wọ́ mọ́ má wà wá máa irun yẹn wà máa fà sókè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wà á rí tó bá débi ọwájú yìí kò sí irun ṣùgbọ́n wà á ṣe kí ni wà á fi ẹ̀ pẹ̀nsọ̀ wà á fi ọ̀dọ̀ ṣe ń pè wá ní ẹni àwọn tó máa ń pọ̀ wọ́dà ni wà á mọ̀ wà á fi fa irun ojú níbi tí ò sí irun ojú lójú débẹ̀ débẹ̀ wà á débẹ̀ náà láì lo nǹkan tó máa fi jẹ́ kó ṣe gan ó ti dúró síbẹ̀ dúró sẹpẹ́sẹpẹ́ ṣùgbọ́n máa lò ó ti yé yín bẹ̀yẹn máa lò ó lórí kí gbòmí máa wò pé àwọn náà mọ̀ ṣe a máa dọ́gbọ́n sí i tó ti yé a máa da gbogbo ẹ̀ pé máa jọ̀ ń bọ̀ ó wàá mú ilé wọ́n pè ní primer àwọn tó bá tó bá ṣe mistake nínú exam tó máa parí eléyìí ló máa fi ń parí tó bá ti ṣe mistake yàgbà tó ń fa tó ló jẹ́ àkọ́kọ́ ẹ̀ ó ti lọ fa kọ̀ǹgàn ìkan wá kúrú mi ò dá o ìyẹn eléyìí ló máa wá lò láti fi túnṣe ó wà bẹ́ẹ̀ láti ẹgbẹ́ yìí náà ni wà bẹ́ẹ̀ látẹ̀gbẹ́ má lọ síbi kọ́lọ̀ mi tó bójú mu nù ó wà àwọn tí ò bá wọn wà fi sí ìyẹn ló dáa ju dọ́kítà tó gbélé ó ti wọn lọ bó ṣe báyìí má nù ètò òṣì kúrò abẹ́ ẹ̀rìn wà kọ̀fì bá ti mú tó bá ti ṣe wà wá wá sísàlẹ̀ náà ìsàlẹ̀ yìí pàápàá ìlà ìlà tó máa fà ṣàtẹ̀lé mo kí èyí ní tẹ̀lé tèmi fà ni wàá tẹ̀lé ilé tó ti fà á lẹ̀ wàá kọ̀ tẹ̀lé torí kò lè kó lè wọ̀n tẹ̀lé bẹ́yẹn wàá wá fi join ilé báyìí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ yìí wàá ṣe báyìí ṣùgbọ́n àwọn míì torí kó lè dọ́gba àwọn míì máa ń fọ adé lè fà bẹ́ẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n kọ́ yín ẹ̀fà bẹ́ẹ̀ kó lè yí ṣe ṣáà ẹ̀fà kẹjọ́ kó lọ pàdé ra wọn so that ilé yìí àti ìsàlẹ̀ yìí wọ́n máa dọ́gba tètè rí bẹ́ẹ̀ bọ èmi tí mo ṣe èmi kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n torí tí torí mo nífẹ̀ẹ́ yín gan fẹ́ kí àwọn ṣe ní o ẹ máa bẹ̀rẹ̀ láti ibi mi ẹ bẹ̀rẹ̀ fa o àti rẹ̀ ẹ̀sùn pé eléyìí fine eléyìí ò ní wàhálà torí pé kò ní ìdíkà kò látúnṣe púpọ̀ lẹ́yìn ẹ fi sí ẹ fi nù ní dàbá ní kí ni ẹ brush ṣùgbọ́n má jẹ́ kí brush yẹn kó dé ibi tó wà ẹ lo mẹ́tẹ̀ẹ̀ta ẹ fi nù ẹ fi nù ẹ fi nù ẹ lè má fi nù bí ìbàdàn ẹ bá rí ẹ rárá kí ẹ ti tẹ subscribe button yẹn tó yẹ tẹ o ẹ tẹ ẹ subscribe so that tí n bá ti upload video ẹ máa lè máa rí mi iṣẹ́ máa máa sọ fún yín kí ló bá tó join pọ̀ yẹn ẹ wà ń powder yẹn ẹ fi ẹ ṣe báyìí ìyẹn ní ìpè ti fi ẹ ti fi pin sọ́nà méjì ni. parí bàbá àwọn painti ọ̀dà kẹtìrín eyeshadow palette yìí guys i don't know eyeshadow palette in Yorùbá ọ̀dà sorry i don't know palette in Yorùbá actually ọ̀dà ìwọ tó bá mọ̀ jọ bá mi kọ sínú description box ní below kẹ̀sì kọ orúkọ yín àti ìlú tẹ̀ ti wá ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá guys I'll try and interpret this in English maybe i will just do another round so that for my English subscribers to be able to to get what I'm, I'm saying so ìwọ ọmọ yorùbá tó bá wà lórí list bá mi sọ orúkọ kínní torí ó dàbí wípé yorùbá yìí ó fẹ́ lè bákan bákan so àmà lo gold gold aláwọ̀ gold is ẹ̀yìn eh, kínní ah bible my eh, bible gold frankincense and mine wúrà kí wọ́n sọ fi sí hmm. tó bá rí àjọyọ̀ àbájọ àtúbẹ̀ máa ń dájà lẹ́ẹ̀lì lé kẹrin olómi ẹ̀ wà wọ́n máa lo olómi ṣùgbọ́n mi nífẹ̀ẹ́ láti máa lo ilé torí ó wà less like kò kí ń wà messy like olómi yẹn olómi yẹn náà dá olómi yẹn náà dá mo máa ń lómi yẹn gbàgbé. o lè lo lómi sísàlẹ̀ o o lè lo sísàlẹ̀ rárá. so wàá bẹ̀rẹ̀ láti bí ṣo sí níbi tẹ́lẹ̀ wà wàá fà lọ díẹ̀ kúrò fà lọ má jẹ́ púpọ̀ jù ó wà ṣo láàrin ìlú àti bẹ́ẹ̀ ọmọ ọmọ ilé ìlọba ilé kò lọba ó lè má jáde dáadáa torí jẹ́ pé àtìkò ṣáà. mọ́ kámẹ́rà jù ṣùgbọ́n wàá ṣàfà wájọ́ kò kọ wọn àmì jáde nígbà tí fàjáde wàá mú ìsàlẹ̀ àwọn míì máa ń tẹjú mọ́lẹ̀ ṣùgbọ́n lórí nǹkan tó ti kàn sójú oní láti tẹ̀ kọ́rọ́rá jù máa fi ilé ìgangan fún rẹ̀ máa fi ti ojú ẹ̀ sísàlẹ̀ sí sí yóò dá padà ah, ó ga ọ láìpẹ́ lómi ìlú ìṣirò mọ̀dàpọ̀ tẹ fẹ́ fọ́ mi lójú màá ti máa gbẹmí lójú màá ti máa tẹ́ ọ àwọn búrọ̀ṣì tó bá ṣe yẹn tọ̀ wà á mú búrọ̀ṣì wà á wá pàwọ́dà tó máa lò wà á wà ó gbọ̀n gbogbo nǹkan tó bú sójú fún un ojú kòkòrò ní gbogbo ẹ̀ kúrò kò fi jẹ́ kí ni kò fi blend dé tó ṣe gbàgbé ọrùn ẹ o ká má lọ níta ló lọrùn ti yí kọ́ńtù tẹ́rẹ̀ wà á mú kínní yìí ah wo mọ̀nàmọ́ná ló ń pè kínní ó máa ń tanná like bí òrùn ó máa ń nà ní ó ń pè ní bronzer àbí highlighter sórí ibi tó ọkùnrin funfun yẹn níbẹ̀ tó bá rẹ́rìn wá rí pé rẹ́rìn yẹn o tí mo ṣe ń rìn kó gbà mí kè ó wà mọ́ àfisùn síbí o síbí wọ́n ṣe mú ọmọ ọ̀dà yìí wà mú báyìí eré wà mú ṣanṣan wà fi wà fi tẹ imú ẹ báyìí tó dúdú jù nínú ojú ẹ nínú kínní ó wà fi fi tẹ imú wà fi tẹ wà fi tẹlé ilé ìtì lẹ́yìn kò jọra wọn lẹ́yìn tí wọ́n jẹ́ kó kọ́ da dúró kó da dúró bí wọ́n yàn kàn àwa highlight ẹ̀ sórí tó funfun yẹn wàá mú kínní eré tó ń sì wà fi sí you just take your powder let me say it again you just press it on it not like you rub everything just press it on, the, on every angle ara ẹ máa mú eré ó dàbí nọfíńdà ó dàbí like pef ọ̀nà pè ní setting spray kí ni mo ẹ ṣe báyìí ẹ ṣe má ṣe nìyẹn ẹ ṣàṣìǹkan tí mo ní kì í ṣe torí ẹ fẹ́ kó lọ ta sí lójú ọkọ lọ sún lójú ẹ wà fún sójú a ní tó bá yẹ kẹ wà nítòsí fan ẹ fẹ́ ní nǹkan tí mo rà ṣe ìlú máa jẹ́ kí ikọ̀ mi ó dúró ẹ bá wà ní fífẹ́ ojú ẹ̀ tán nǹkan tó wá kàn lẹ́yìn yẹn òun rèé wọ́n pè ní mascara ṣẹ́rí kí ní tó ń pè ní mascara yìí jọ̀ọ́ mo fẹ́ gba ẹníyànjú má lò ó ní àtìbẹ̀rẹ̀ má lò ó láàrin tó bá rí mi ò mú jáde àfìgbà tí mo fẹ́ parí ìyẹn mo tó mú jáde torí ó lè ba gbogbo iṣẹ́ tó ti nǹkan tó ti ṣe látàárọ̀ ó lè bàjẹ́ kékeré báyìí ó lè bàjẹ́ so má lò tó bá dẹ̀ fẹ́ lò tó bá ṣe mú jáde so ibi iwájú ẹ̀ ni wàá lò mi ò mi ò láìkí máa mi ò mi ò kí ń lo eyelashes ilẹ̀ ojú yẹn ó máa ń bà mí lẹ́rù ní ayé mi ẹ̀ méjì mo ti lórí ó dẹ̀ nídìí torí jẹ́ pé nǹkan tí mo fẹ́ ṣe ayé tí mo fẹ́ ṣe yẹn nǹkan tí mo ń ṣe yẹn ó wà very very ó ṣe pàtàkì ni rọra fọ díẹ̀ díẹ̀ fíbà má jẹ́ kó kan ìsàlẹ̀ ojú ẹ̀ ẹ̀ tán wà á mú lip gloss ṣiṣẹ́ tẹ̀ ẹ̀ ṣẹ́rí mo fẹ́ gbà yín níyànjú kan like a little advice tó bá ti mọ̀ pé like kó tó bẹ̀rẹ̀ makeup ẹ̀ decide like try láti decide pé ṣé mo fẹ́ kí ojú mi kó pariwo kí ètè mi kó má pariwo àbí kí ètè mi pariwo kójú mi má pariwo tó bá ti lo colour tó mọ̀ pé ó máa ń pariwo bíi blue bíi red bíi any colour that you want to use mo fẹ́ lo sojú bá mọ̀ pé ó máa pariwo then ètè má jẹ́ kó pariwo because this is i just see mo máa ń ráwọn ẹlòmíì jẹ́ pé ojú wọn ètè wọn gbé aláṣẹ wọn lọ wọn tó bá tó bá lọ sí wọn pariwo máa ń jẹ́ kí ó make sense òní dàbí eégún òní dàbí eégún kì máa kọ́kọ́ kọ́kọ́ fi ilé kì fi láìní àwọn amú ilé ọ̀dà pupa yìí wọ́n á fi síra á fi síra á mú colour pink ṣe dàrún ẹlẹ̀ tó bá ti ṣe tán wà dàrún ẹlẹ̀ so ojú rẹ o a lọ wọ aṣọ ẹ jẹ́ kí n lọ wọ aṣọ mi.